Can you unmute your mic, sir? Hello, sir. Yes, sir. Hello, Hello can you hear me? Yeah, Ola ito lorúkọ mi. Ọlá Ìtò, Ọlá kì í tó as in uh, no. Yes. Ọlá Ìtò kò tó yín ju àná thirty-five. Kò ń ṣe kò ń ṣe <laughs> um, Actually, Ola in Yoruba town is honor. Ọlá is honour. Àwọn èèyàn náà sọ di di well. So uh, actually mo fẹ́ mo busy in time tẹ̀ ṣe birthday yín so happy birthday to you. Uh, ìgbà ọdún ọdún kan ni o. Um, gift you too. Ah, Mọ́nìgàn méjì mo ti send yìí, mo fi ẹ́ o. Uh, ah, thank you very much. Thank you very much. Thank you very much. Ẹ ṣe gan-an, ọlọ́run á ní ìmọ̀ pẹ́yìn ah, ní ẹ ṣe gan-an. Mo máa uh, comment section lẹ́ẹ̀kọ̀kan but I watch a lot um, mo dey appreciate n tẹ́ ń there are so many people tó wà ní this justice uh, for Mohbad and I've seen a lot of people uh, tó jẹ́ pé uh, they they they they they they are just interested wọ́n let me say hidden agenda so uh, ọ̀tọ̀ uh, ni tó wà nínú wọn wọ́n dẹ̀ ń tutọ́ funfun jáde and it's difficult to know because ẹni tí ò bá farabalẹ̀ á fi pé everybody náà ló ń fight for uh, uh, justice so uh, like they say wọ́n á ní uh, uh, ọwọ́ lọ́wọ́ ìsọ̀ àbí whatever they say. So, uh, but from following you, I've seen that you've been very consistent. You always say the truth. Uh, mo mọ̀ pé ẹ̀kí ń ṣe ẹni tó ń sá fún ìjà bẹ́ẹ̀ kí ń wá ìjà. So téèyàn about fẹ́ come after yín, you you you like to go after them. But you've been uh, uh, playing this game maturely, you know, and not making the enemy distract you. And I appreciate that a lot. So I want to just commend you. Continue the good work. Thank you very much. Thank you very much. Yeah, every other people I don't support you know, Toman Wani. Uh, our uh, panelists. I really appreciate them. Most of them are intelligent people. And when you listen to uh, uh, uh, what they, they, they, they, say, you know that, oh, these people have things to offer, uh, which, is, which is great. Um, a lot of people. Thank you very much. A lot of people might pay uh, these people tí want jẹ́ wọ́n ń pè ní anti-justice. Àwọn tó ń fojú hàn lámọ̀. There are some people tó wà ní among the justice for Mohbad circle tó jẹ́ pé àwọn gangan anti justice ni wọ́n knowingly or unknowingly àwọn kan deliberately ni wọ́n plant wọn àwọn kan wọ́n àti ẹ̀ mọ̀ but every attempt effort don make they are making negative impact on the fight for uh, uh, justice for Mohbad. I know that a lot of people judge content creator they are on this thing, and most most of their uh, actions tends towards uh, getting many viewers so that they can get a lot of gifts and all that because of monetization. But notwithstanding, anybody tó bá jẹ́ true fighter for justice ó gbọ́dọ̀ wà ní orí òótọ́ so kò gbọ́dọ̀ try láti create situation tí a jẹ́ kí àwọn èèyàn máa kàn máa watch ẹ̀ or kó máa drive more view torí pé ó kàn fẹ́ gain selfish interest. so èmi agree pẹ̀lú àwọn nǹkan tẹ́ ń ṣe àwọn legal team legal team la pé these people are lawyer they are not social commentators they should be allowed to do their jobs. Some people feel they are more intelligent than the lawyer. Why don't they go and study law? It's never too late. Dèjì Adéyanjú ṣe lọ sí law school ni is not a lawyer. So tó bá fi pé o fẹ́ ṣe law, go ahead and study law. But professionals who are lawyers, let them do their job so that we can get the justice that, that we are looking for and which we deserve. Thank all you, right. sir. God bless, Thank you very God bless much. you. Continue the good work. I appreciate all of you. Thank you. Thank you. Yeah. Thank you. Yes, thank you. Ẹ ṣe wọ. Ọya FM two minutes kí n tó máa lọ. Two minutes ẹ bá pa tap ẹ bá pa tap. FM are you there? FM. Nígbà tí FM bẹ pé Títí Láyọ̀. Títí Títí Láyọ̀ job. Ẹ ká sàn bọ̀dá pẹ̀lá tí ẹ̀dẹ̀kú. ẹ ká sọmọ. ẹ̀sẹ̀dẹ̀kú ọjọ́ ìbí happy birthday. so mo dúpẹ́ lọ́wọ́ yín gan gidigidi fún àdìgbà tẹ́ ti ń bá ọ̀rọ̀ justice for Mohbad yìí bọ̀ kò sí ẹwà lórí ẹwà lórí òótọ́ ẹ fi kan bọ̀ kan ẹ lọ sí ẹ ṣe èyí ẹ ṣe ẹ bọ́ sílé ẹ ṣe èyí ẹ ṣọ̀hún torí àwọn mi bá wà lórí justice báyé pé ṣekúṣẹyẹ ni wọ́n wọn dúró lórí òótọ́. ẹ̀yin tẹ́ bá fẹ́ kí mi bá fẹ́ lásán kí mi ẹ ti late kí mi gift ní kẹ́ fi kí mi àbí kẹ́ pèrè account number mi ẹ̀yin tẹ́ ń kí mi happy birthday ní ní òní. <laughs> so ẹ wà lórí orí òótọ́ ẹ dúró sórí òótọ́ ẹ dúró gbọ̀ngbọ̀n bẹ́ẹ̀ tẹ bó tẹ ń sọ̀rọ̀ bó ṣe gbúrú ẹ wò bẹ́ẹ̀ ẹ wà lórí òótọ́ àwọn mi báyìí tó ṣe justice for Mohbad kò sí wọn lórí òótọ́ wọ́n ṣe wọ́n ṣọ̀hún ni wọn ò sí lórí justice for Mohbad ọ̀nà àti mèkè owó ni wọ́n wá àmọ́ ẹ̀yin ẹ wà lórí orí òótọ́ fún justice yìí so àdúrà mo gbà fún yín àdúrà mo gbà fún yín pé ojú yín tó rí ẹni àtúrí mi ọlọ́run á tọ́jú ọmọ yín ọmọ yẹn á dàgbà. onílé ẹ bá wọn send account number wọn béèrè account number lórí ẹbí ẹ bá wọn send. ah ẹ tún fẹ́ jẹ́ kó bú mi so ẹni ẹni kò kú ọmọ sí orúkọ jésù ẹni fọwọ́ yín pé ọmọ sí orúkọ jésù ẹni ọmọ ẹ lò ó ẹni lè máa jèrè ọmọ yín o. a sọ̀rọ̀ lọ́wọ́ ọ. ẹ hold on ó yẹ máa sọ̀rọ̀ lọ nẹ́tíwọ̀kì yín dáa. ó nílé send account number wọn jàre tó bá fẹ́ bú wọn kan bú yín náà ṣe tọrọ owó lọ́wọ́ ẹni fucking body náà bọ́n ya wèrè dànù ẹ send ẹ̀ sórí kíní jàre. láwọn ọmọ bá ṣe máa send gift that account number yìí ní kẹsàn-án onílé ẹjọ́ bá wa send ẹjọ́ kó tó bá wọn lẹ́nu ló lè fẹnu ẹ̀ sọ. So ẹ̀mí tó ṣọdún yà ṣọ̀pọ̀ ọdún láyé lórúkọ Jésù eléyìí ò ní já ṣe mọ fún yín o àníkún rere lọ́dọọdún lórúkọ Jésù lójoojúmọ́ lóṣooṣù ẹ ní gbọ́mọ sí o gbogbo ìlàkàkà yín lórí Mohbad ajá sáyọ̀ fún yín aṣílẹ̀kùn àánú fún yín o láyé ìṣílẹ̀kùn àánú fáwọn ọmọ yín náà àní gbẹ́nikẹ́ni gbìn ẹ̀ẹ́dọ̀gbà ẹ̀ẹ́dògbó lórúkọ Jésù o. a ń gbọ́n o. àmì ìyá wa ẹ ti wà nínú àdúró ti lórí ẹ náà ẹ ní fọjọ́ lọ lágbára Ọlọ́run àmì àmì orí ń gbé sọnù bí àmì lórúkọ Jésù ẹkú iṣẹ́ takuntakun mo ní kí yín náà ni o à ń gbádùn yín ní gbogbo ìgbà o Ọlọ́run máa gbádùn yín àti gbogbo panelist ẹ kú iṣẹ́ takuntakun onílé àbí ẹ mo gbà onílé mo kí yín o ẹ kú àfẹ̀yìntì o. Mhm. thank you ma ẹ ṣe ma. second board alati <laughs> ẹ kú iṣẹ́ wa ṣe gba èrè wa nígbà tìjú lórúkọ Jésù. ok mm, tẹ̀síwájú ok ẹ pẹ̀lẹ́ bó o ní ara yín ṣe ah. lóògùn o ẹ máa lóògùn o ẹ máa ṣe ṣẹṣáìsì o ẹ ní ṣàárẹ̀ lórúkọ Jésù ẹ rí gbogbo ìṣínú ti bẹnu mi jẹ́ ẹ pẹ̀lẹ́ wọ́n ní campus àkàn ok ṣáàkà nàmbà yín náà lélẹ̀ onílé la ń bẹ̀ yìí o alọ́ba mm. ṣó náà lẹ́ ń lò onílé ni brother mi àmọ́ oh, o àkànnà òun ni ẹ̀ wọ́n ti tọ̀ onílé ló post ok. okay. okay. okay. okay. okay it is well. Mm-hmm. Uh, mm. ẹ moderator mi ló kọ ẹ ṣe gan ma ẹ ṣe ma happy uh, ẹ ṣe gan yàrá ẹ̀yin fáǹsì mi ẹ ṣe kò ní já ṣe kò ní já ṣe mọ́ kò ní já ṣe kò ní já ṣe mọ́ ọjọ́ ìbí rẹ kò ní já ṣe mọ́ ọjọ́ ìbí rẹ kò ní já ṣe mọ́ kò ní já ṣe kò ní já ṣe mọ́ kò ní já ṣe kò ní já ṣe mọ ọjọ́ ìbí rẹ kò ní já ṣe mọ happy happy happy happy birthday Latif. happy happy happy happy birthday solution happy happy happy happy birthday. ẹ ṣe tẹ̀sán celebrate mi. ẹ ah, ó ti bẹ̀rẹ̀ náà nìyẹn. <laughs> now onílé tó ti fẹ́ pé mo lọ wọṣẹ́ níbi n bá ti n bá bẹ́ dìde mi báyìí áàpù ń dóde mi àríkẹ́ àdè àríkẹ́ orí àrùn àríkẹ́ again again ah tó bá yẹ pé nàìjíríà lè dáa ni imagine kí nàìjíríà lọ dáa ah ah báwo nílùú yìí ò ṣe rí kí nàìjíríà lọ dá lásán. Ah, thank you so much, Yaniwura. Thank you, Yaniwura. Thank you for gifting the host. Yaniwura, thank, thank you. you very much. Kí Nàìjíríà lọ da lásán, mo kàn ìmájì kí Nàìjíríà lọ da. Ah, báwo ni ò bá ṣe dùn tó wọ lọ́wọ́n bá o. Hello, ẹ kúrọ̀ lẹ́ o. Ìlú yóò ti lọ dùn. Àríkẹ́. Hello, ẹ kúrọ̀ lẹ́ sá. Ìlú yẹn á ti ẹ kọ́ lẹ̀ ògbólé o. bẹ́ẹ̀dẹ̀ mi ti kọ́ lọ́wọ́. ẹ jẹ́ ká mọ̀ bàtà ẹ ṣe bẹ́ẹ̀dẹ̀. ok nbà ní ọmọ máa ayọ̀mí ní kẹ́ píkì òun sókè ẹ jọ ayọ̀mí. bọ ẹ ní ṣe sẹtẹmbà o. ẹ ṣeun ma. ẹ ṣé sẹtẹmbà ni sà. no last month is in birthday mi ti kọjá náà wọn kàn kí mi ni òpó hold on hold on hold on ẹ hold on. Eh, eh, eh, hello. Ah, bọ́lá tí. sá. ẹ jẹ́ káwọn pẹ́ ṣe bẹ́ẹ̀ di àṣẹ̀ǹpọ̀ ni. ẹ wo gbogbo tí ẹ mọ̀ pé mi ráyè celebrate ọjọ́ ìbí mi gangan Mohbad ò jẹ́ kí n ráyè kò tiẹ̀ jẹ́ kí n ah, ráyè. àgbọ̀dọ̀ fi kọ́lẹ̀ fún kan ẹ ti get ah. spirit ọmọ yẹn bad eh. spirit yẹn bad gan. ọlọ ọlọ. kò jẹ́ ráyè ìtòrànjú ń lẹ̀ ṣe mọ̀ pé mo ṣe bẹ́ẹ̀ dè náà ń lẹ̀ ṣe mọ̀. àṣírí ṣàmọ̀dún. ẹ ṣe gan sir thank you for supporting us. àṣírí ṣàmọ̀dún by the grace of God ayọ̀ ni. àṣegọ. ẹ eh, aṣojú yín kò ní ṣe wọn ní ṣe lẹ́yìn yín lágbára Ọlọ́run. àmì jàre ìyá bàbá mi àmì. forward Eh, ever backward never. thank you very much ẹ kú àdúró tì wá eh, ẹ dẹ̀ kú àdúró tì wá ẹ dẹ̀ kú gbogbo ìgbà ẹ kú gbogbo ìgbà support tó jẹ́ pé tá a bá ti gbé wá báyìí ẹ sọ pé no no no no no ẹ máa gbà náà ni mo appreciate gbogbo yín tẹ dúró tì mí lọ́rùn mo appreciate. ọlọ́run ni ká dúpẹ́ fún and the spirit of Mohbad when we get this justice the justice means good for everybody. Mm-hmm. ẹ tó ń ṣe náà ẹ̀yin tẹ̀ ń jókòó sí online kì í ṣe pé bóyá pé ó kàn náà ń gbé fún yín kì í ṣe pé ó kàn dẹ̀ ń rí ń bẹ̀ nítorí ìtara pé ẹ jẹ́ abiyamọ lẹ ṣe ní agbára ọlọ́run bẹ́ẹ̀ ṣe wá ń ṣe yẹn wọn ò ní ṣe irú ẹ̀ fún yín wọn ò ní péjọ irú ẹ̀ fún yín bàbá alọ́ba tá à ń ṣe fún náà lágbára ọlọ́run eléyìí ló máa fi mọ wọn ò tún ní péjọ irú ẹ̀ fún wọn mọ́ wọn ò dẹ̀ ní péjọ irú ẹ̀ fún ẹnìkọ̀ọ̀kan àti panelists ni o àti commenters na everybody from a to z and everybody that is contributing Thank you. to the justice for Mohbad from ẹni tó ń fi one naira especially àwọn tó wà Nàìjíríà tí a mọ̀ bílùú yẹn ṣe rí ní ìsìn hmm. tí wọ́n dẹ̀ ń struggle tí wọ́n ń fowó ra dátà kì í ṣe pé torí pé wọ́n fẹ́ lọ rí owó ń bẹ̀ torí pé wọ́n fẹ́ mọ hmm. kí ló ń ṣẹlẹ̀ wọ́n fẹ́ wà updated hmm. wọ́n fẹ́ wò pé kí ni kákan sílẹ̀ tí máa sọ̀rọ̀ create awareness kíjọba lè mọ̀ wípé àjáwọ́ lórí ọ̀rọ̀ tí àgbà ti rí justice ní agbára ọlọ́run God bless everybody and reward everybody abundantly. ẹ thank you mo kí mr onílé o. ẹ ṣe gan. ààrẹ iṣẹ́ takuntakun tí wọ́n ń ṣe. ẹ ṣe gan. God will bless you mr onílé. thank you. God will bless you. a máa sọ wọn nípa. thank you very much sir. Thank you, sir. Thank you. Thank you, sir. Yeah. Ah, that is that for that. Mr. Lati, kí ni update báyìí? Mo yẹ̀ ṣe ń wọlé sí ah, ni. Update. Ah, ní ní update update okay díẹ̀ kò wọ two hundred ó yá ó yá ẹjẹ apáwá kò wọ two hundred then eh, ayọ̀mí ẹjọ́ mo fẹ́ sọ nǹkan kan sà mo fẹ́ fi àsìkò yìí gba àdúrà kékeré kan fún mọ́mí erelú gbogbo àdáwọ́lé yín ayọ̀rí sí rere lágbára ọlọ́run àmì o àmì o bá ń ṣàdúrà fún wọn. tí ẹ ti ń mú owó kò ní tán níbẹ̀ ó ṣeé ṣe kẹ́ ẹ ti gbọ́ ó ṣeé ṣe kẹ́ ẹ ti gbọ́ ọ̀rọ̀ tọ́blọ̀ ṣe ìbúra àti ẹ̀ máa gbọ́. tìgbà tẹ́ ti ní kán má sọ ẹ má wọrí wọ́n bú wọn bọ̀ tẹ́ má wọrí. ó ṣeé ṣe kẹ́ ẹ ti gbọ́ ọ̀rọ̀ kan kẹ́ ẹ wòó pé àwa tá a jẹ́ ọmọ yín bóyá a sọ̀rọ̀ a sọ̀rọ̀ nítorí wípé ẹni tó sọ̀rọ̀ kò ní face ẹni yẹn ò ní face kò lójú so ẹni tí ò lójú tó wá ń sọ̀rọ̀ kí la fẹ́ sọ fún kò jámọ́ nǹkan kan àmọ́ rí kò ní voice kò ní face là ṣe fún lésì. Si bọ̀kẹ́ ẹ lè mọ̀ wípé àwa ọmọ yín àwa dúró tì yín a appreciate gbogbo bẹ́ẹ̀ ṣe ń ṣe pẹ̀lú wa pẹ̀lú justice for Mohbad tẹ́ ẹ̀ mọ̀ ọmọ tẹ́ ẹ̀ mọ̀ rí pẹ̀lú olórí ẹbí lórí pílátífọ́ọ̀mù yìí mọ́mì gbogbo ìgbà tí ayé bá sì remain ayé àwọn ọmọ yìí ò ní fall victim of any bad circumstances lágbára Ọlọ́run nítorí pé ẹ̀ ń ṣàánú fún ẹni tó nílò àánú lórí pílátífọ́ọ̀mù yìí ẹ̀ dẹ̀ ń ṣàánú ní ìlànà tó tọ́ láti wá justice mọ́mí erelu gbogbo ìgbà tí ẹ bá nílò ìrànlọ́wọ́ ní ọ̀dọ̀ ọlọ́run because there's an, uh, a, a, an English that says the rich also cry kò sí bí èèyàn ṣe máa tọ́tọ́ kò sí bí èèyàn ṣe máa tọ́tọ́ tí ò ní ní ibi tóun náà ti ń wojú ọlọ́run fún nǹkan kan mọ́mí nítorí wípé ẹ̀ ń dá sí ọ̀rọ̀ yìí ní gbogbo ògbà gbogbo ibikíbi tí ẹ bá ti ń gbọ́kànlé ọlọ́run fún ohun kan tó wá ga lókun àyà yín ní agbára ọlọ́run ó ti dìrọ̀rùn látẹ̀ni lọ. politic word I pray for you too for standing firm for olórí ẹbí God will continue to be your guidance every other person tí mi ní tí mi rántí orúkọ wọ that stood ground for olórí ẹbí music pivot you also stood your ground for olórí ẹbí God will guide and bless all of you in the name of Almighty God no comment fún ẹni tó sọ̀rọ̀ yẹn o ẹni tó sọ̀rọ̀ yẹn no comment nígbà tí olórí ẹbí olórí ẹbí tó bá erin jà erin tó wìn ní erin tí ẹ wá ní kó wá kúrò lọ́dọ̀ erin kó wá lọ́ọ́ máa bá eku jà ẹni tó lórúkọ àwọn ọmọ mi ọmọ mi ló jẹ́ àwọn ọmọ mi ni àwọn ọmọ mi ni àǹtí wọn àǹtí wọn nìbàdàn ibi ló ti gba voice bọ́dá láti ẹ máa sọ̀rọ̀ ọkàn ẹ máa wò ti yín àníkẹ́ ẹ máa sọ̀rọ̀ ẹ̀yin ẹ̀ṣá máa sọ̀rọ̀ ẹ máa sọ̀rọ̀ ẹ̀jọ̀. ẹ̀hẹ̀n ẹni tó ti bá erin jà tó bá odindi ẹ̀sábọ́ọ̀dù jà àǹtí mi tán bá jà tán lórúkọ tán ní face tán bá wọn jà ìwọ tó lè gbójú jáde ò lè gbójú jáde wá wà ní òkùnkùn ó wá ń sọ̀rọ̀ o ò lórúkọ o ò lójú o wá ń sọ̀rọ̀ no no comment fún ẹ just bí nǹkan tí wọ́n fi rànwọ́ nìyẹn máa ṣe níṣó tó o bá ti mọ̀ wípé ó ṣùọ̀ fún ẹ tó o bá ti mọ̀ wípé ó ṣùọ̀ fún ẹ go away behind the camera come close to the camera gbójú ẹ jáde kó o dẹ̀ gborúkọ ẹ jáde kó jẹ́ ká rí ẹ o ti gbọ́ then we will give you reply but tó o bá ti ṣe yẹn no comment fún ẹ o ò já kankan thank you tó ah, ti wọ two god bless you ojú èmi tí olúlé lágbára ọlọ́run gbogbo ẹni tẹ̀dẹ̀ dúró mi kọ́ mi ò mọ nǹkan tó ṣẹlẹ̀ gbogbo ẹni tẹ̀ dúró tì mí lọ́rùn ojú òní tì yín lágbára ọlọ́run bìkọ́ mi ò mọ mi ò mọ nǹkan tó ṣẹlẹ̀ tí bá ti ṣe ṣòtàn báyìí èmi máa ń jápa mo máa ń lọ síbi iṣẹ́ ni mi ò mọ nǹkan tó ṣẹlẹ̀ fóònù yìí òun ni mo fi ń ṣiṣẹ́ fóònù náà ni màá ti tan áàpù iṣẹ́ mi ẹtì gẹ mi ò lè ráyè wo show torí ẹ lè ṣe kí n rí mi lórí platform káàkiri torí ẹ ní kí n ṣe nítorí nǹkan méjì nǹkan tí n bá ti ṣe tọ́ba ìgbàrà báyìí mo kì í kọ́kọ́rọ́ mọ́tò mi mọ́lẹ̀ mo bẹ̀rẹ̀ kábúkábú mi ní straight away. olórí ẹbí mo bẹ̀rẹ̀ kábúkábú olórí ẹbí ẹjọ́ láfikún nǹkan tí onílé sọ àwa tá a mọ̀ yín la mọ̀ yín ọ̀rọ̀ Mohbad ló jẹ́ kẹ́ gentle àwa ti ń tẹ̀lé yín látàyé alálùmọ̀lẹ̀ so irú yẹn kọ́ ni ẹni tí ẹ máa fún lésì so lórí ẹbí ti sọ bó ṣe ń lọ ẹni tó jẹ́ àgbà blọ́gà gan òun kó padà bẹ̀bẹ̀ ni so ẹ fìyẹn lẹ̀ má jà sọ̀rọ̀ ń pa yẹn àwọn ọmọlẹ́yìn yín ta ti ń gbójú síta yìí irú wa la lè fèsì ẹ̀ á pàdé nà ẹ má wọrí ẹ ṣàfihàn lẹ́jọ́ torí ọlọ́run kó má bàa ìwà jẹ ló ṣe ó máa dàváàtì ṣó tàtí ẹ̀ ń ṣe ló máa ń ba ṣó jẹ́ ó máa ń ba ó máa ń ba credibility èèyàn jẹ́ ó máa ń ba wàhálà mi ò dẹ̀ fẹ́ àwọn èèyàn míì ti invest owó lé justice yìí bí àwọn tó ti support àwọn èèyàn kan ló dá owó sínú GoFundMe yẹn mi ò fẹ́ kí wàhálà àwọn já sásán mi ì fẹ́ kówó wọn wọgbó mi ì fẹ́ kówó wọn wọgbó ni mo ṣe máa ń sá fún yí pé kí n má mú fracas mọ́ èmi specialize lórí fracas ah bá ní fracas. kò tí mọ̀ ni kò ni gbàgbé ah, olórí ẹbí ẹ má go fa ẹ má go fa ẹjọ ẹjọ wọ́n sọ̀rọ̀ ní wọ́n sọ̀rọ̀ lórí ìyẹn lórí mo specialize lórí ìyẹn bàjẹ́ báyìí ìyẹn náà fi kọ́ mi ká ba nǹkan jẹ́ ba gbogbo ẹ̀ jẹ́ gbogbo dàrú kó aláìní ti ìjò èèyàn yẹpẹrẹ aláìní ti ìjò èèyàn yẹpẹrẹ tó ṣẹbi ẹlẹ́bi dẹbi yẹpẹrẹ ẹ̀sùn ẹ̀wádé tó fi dèèyàn yẹpẹrẹ aláìní ti ìjò èèyàn yẹpẹrẹ tó ṣẹbi ẹlẹ́bi dẹbi yẹpẹrẹ ẹ̀sùn ẹ̀wádé tó fi dèèyàn yẹpẹrẹ àbí ńpa bẹ́ẹ̀ ni èèyàn rere kọ́ o àbí ńpa bẹ́ẹ̀ ni èèyàn gidi kọ́ o. bọ̀dá tẹ́ ń wó yẹn oníwà mímọ́ kọ́ ìdọ̀tí inú ẹbí ni kì í ṣọmọ kọ́ aláìní tìjú ni gbayagbaya ìwọ lóbó tó kò béèrè jẹ́ ń sọ wọn ló jókòó téèrè jẹ́ ń sọ bóyá wọn náà kó yà fún un ní kọ̀rọ̀ o ó wá ṣìṣe bẹ́ẹ̀ ló tún fẹnu kọ́ ó yẹ kó gba wọ́ọ̀dù nínú àfẹnukọ́ ìwọ bọ̀bọ́ yìí dọ́kọ̀dọ́kọ̀ ìwọ kan náà tún ní gbọ́kọ̀gbọ̀kọ̀ àǹtí mi tó kú bọ̀ ẹgbẹ́ fún mi. ẹ wá mi ní wọ́n pọ̀. mo specialize lórí ẹ̀ ó pọ̀ lẹ̀ ó pọ̀ lẹ̀ òun bá wò ó. ẹ ló ẹ ló ẹ̀gbọ́n. mo fẹ́ kẹ́ fún ẹ ní àwọn ìtàsí fákùpà ó sì lè fẹ́ mi kàtìkà tó ń dáwọ̀. Mo mo ń bọ̀ mo rán ọmọ mi pé specialize lórí yẹn. ẹ fún wọn lákùpà. wọ́n mọ̀ pé mo specialize lórí yẹn lórí ká da gbogbo ẹ̀rù ká da gbogbo ẹ̀rù. àtìpà ẹ̀dá ọ̀la agbára. àtìpà ẹ̀yọ̀jẹ̀ ọ̀la ẹ̀yọ̀jẹ̀ ọ̀la ọ̀la ọ̀la ọ̀la ọ̀la ọ̀la ọ̀la ọ̀la ọ̀la ọ̀la àtùkọ jésù ẹ̀dá ọ̀nà ọ̀gbọ́rọ̀ láti bá lọ́jọ́ lọ́jọ́ nísàlà tẹ má bá ṣòwò àjẹjà rẹ jókòó ẹ má bá ṣòwò àjẹjà rẹ. ó yànnà ọmọ adédọ̀yìn ọmọ adédọ̀yìn ẹlẹ́nu pàkó lè jẹ sí i orúkọ tó ti lọ́lọ́ ló fẹ́ bàjẹ́ àwọn kọjá ká bá ti gbéra tán orúkọ tó lọ́rùn kan ní orí ẹ̀dá kan tá a lò ń wá bàjẹ́ òkòlá yíràdà ẹlẹ́nu gígùn ó lo kírìmù títí kan lára ẹ̀ ẹrú adédọ̀yìn wọ́n mò ń bá wí ó ṣẹ́nu fẹ́ẹ́fẹ́ bí ẹnu yìí tí kọlàbà bí ẹni pàdé àwa máa pariwo bí Nokia Nokia thirty three ten ẹ̀yà máa gbára. olórí ẹbí mi fẹ́ ó ti tó. Èsìlágbọ́ wípé kò yá o. Ah, olórí ẹbí mi sẹ́. Ẹni tó wá lọ bá bọ̀dà làjọṣe, wọ́n á gbà wòtòwòtò rí èèyàn burú dèṣì lọ́dọ̀ mi ẹ̀ máa rí kúnlé. ó dá mi lójú tó ti kàyàn rí bí kì í ṣe bẹ́ẹ̀ ni òun ní máa bì lẹ́yìn ẹni tó tẹ̀lé ẹ̀dá bí rẹ̀. láàrin ìwà ọmọ Fádédoyin ló gbẹ̀mí Timothy ṣó o lọ́mọ ṣá ṣó o lẹ́bí ṣá kò tiẹ̀ jọ mí lójú. fíṣírò kò bá jẹ́ bí ẹ̀ náà pa nífọ̀ọ́fọ́nà kan ṣu. èpè kan irú ẹ̀ dàbí tí kì í sábà lálẹ́. Vegas èpè kọ irú ẹ̀dá bíi ti yìí kì í sábà lálẹ́ èpè kọ irú ẹ̀dá bíi ti yìí kì í sábà rèé awitọ wa ń gbẹnu sókè ẹlẹ́nu pẹlẹbẹ àtùpà ẹ̀dá. àwọn emergency emergency host. irú ẹ̀dá bíi ti yìí kì í sábà rèé awitọ wa ń gbẹnu sókè ẹlẹ́nu pẹlẹbẹ. àtùpà ẹ̀dá náà gbára láti bá yọjẹ́. Gbàgbọ́sí àtúbọ̀ tó kábí lọ́rọ̀ kálùkọ́ bẹ̀rẹ̀ sí ní ẹ̀gbà lọ́rọ̀. Ó kábí lọ́rọ̀ kálùkọ́ bẹ̀rẹ̀ sí ní ẹ̀gbà lọ́rọ̀. Ká tó wá sí ẹni tó gbẹ̀mí ẹ̀dá ò ẹ̀dá jù ní Vegas. Ṣó mọ̀ pé tí mo fi náà lẹ́bí òun ọmọ ẹnìkan ní jó mọ̀ pé tí bó ti ná ọ̀nẹ́ bí o aya ẹnìkan ní. kí ló dàwọ́ àtàdégbò ni ọ̀nà tó fi ń gbèjà ẹ̀rọ. ṣó mọ̀ kọ́lé padà tẹ̀mí rẹ bọ́ ṣe pa tí mo ti. ṣó mọ̀ kọ́lé padà gbẹ̀mí rẹ bọ́ ṣe pa tí mo ti o. kó tó di pé èyí á ṣẹlẹ̀ jẹ́ ká rán wọn lẹ́wọ̀n o. orí tèmi kò dákẹ́ àtúntò ìlú mẹ́rin dúró náà. àtúntò ẹ̀dá mo specialize lórí ká ba gbogbo ẹ̀jẹ̀ ká da gbogbo ẹ̀rù ọmọ bó bá ṣe ṣe màá bẹ́ẹ̀ ṣe ọ nínú gan oríkì mi mo dákẹ́kẹ́ ọmọ bó bá ṣe ṣe màá bẹ́ẹ̀ ṣe tó bá bàjẹ́ màá bẹ́ẹ̀ bàjẹ́ tó bá tún ṣe màá bẹ́ẹ̀ tún ṣe oríkì mi nìyẹn ọmọ tó bá bàjẹ́ màá bẹ́ẹ̀ bàjẹ́ nísinsìnyí màá bàjẹ́ tó bá rí ká bàjẹ́ bẹ́ẹ̀ tó bá jẹ́ rí ká tún ṣe yẹn mo fi ń jẹ́ láti solution láti lè mo ti ní mission láti lè ní production lálálù mo rí vision láì tí sọ̀rọ̀ mo láṣàn láṣẹ́fèdè orin caution let them hear information láti ti rí solution mo fi kà olórí ẹbí ni sẹ́ẹ̀. láti láti solution láti lè ni mo ti ní mission láti lè ní production lálálù mo rí vision láì tí sọ̀rọ̀ gan mo láṣàn láṣẹ́fèdè orin caution let them hear information láti ti rí solution mo ṣe fàlùjọ sáṣàn. wàhálà ìlànà tẹ ọ̀rá múlẹ̀ yẹn tó bá jẹ́ pé àwọn ọmọ yẹn wà bí ni wọ́n á ti gíràpù lámbà tẹ ọ̀rá múlẹ̀ yẹn lásán wá gbé bí tilé lórí ọlọ́run wàhálà lámbà tẹ ọ̀rá múlẹ̀ yẹn ìyẹn sábọ̀dù ṣó nígbà tí Timothy náà ó tún gbẹnu sí ìgbà yẹn náà ó tún gbẹnu sí ti um, olórí burúkú ni. ó gbowó tòkunbọ̀ abọ́dẹ̀rìn ah, ah. gbowó lọ́wọ́ adédọ̀yìn ni. ó ṣe wá wà ní ìbàjẹ́ báyìí ó tún gbẹnu sí ti mohbad náà. adédọ̀wà láwọn gba owó tòkunbọ̀ tòkunbọ̀ abọ́dẹ̀rìn gba owó owó tó fi ń lo àwa táwọn ò gbà tòkunbọ̀ gbà ó tún fowó ṣẹ̀wọ̀n lọ́wọ́ alábàjọlá rẹ̀ wá wò bó ṣe rí ẹ̀rí bí ó ṣe rí ni ẹ̀rí bẹ́ sábọ́ọ̀dù ṣe gùn sí ni olórí ẹ̀rí bó ṣe rí ni ó ti wá gbẹ ó ti kàṣọ sórí ó ti di ayé ẹ̀ ti bàjẹ́ pákórí social media èpè ti ń jà èpè ti ń jà abọ́dẹ̀rìn. ẹ bá dúrágì ẹ̀sà wèrè lọ́tẹ̀ yìí wàhálà yóò máa kú ni o ẹ̀yà fílẹ̀ bó ṣe gbẹ bí ẹja pala yẹn o ó ti ń gbọ́ lọ́rùn nǹkan kò síbùyà yẹn mọ́tò wọn ṣé kò wá dáa kí n máa ṣe justice for Mohbad instead of me wasting my time on that thing on that thing instead of me wasting my own time on that silly things silly things like Tokunbo abọdẹrin abọsirin abori burukurin ababanujẹrin abori abaoforin instead of me wasting my own life or wasting my time on that thing so-called thing you know what I'm saying. Yes, sir. Yes, sir. Yes, sir. So cutting. I rather waste my time on justice for Mohbad. I tí ó. Kàkà bẹ́ẹ̀ tí màá fi waste ilé ayé mi lórí ẹlẹ́ṣẹ̀ justice for Mohbad. Mo ṣe gbá kòtí jókòtì. Mo fi nǹkan kan lẹ̀ ni. Tí justice bá tọ́ bá ìyáyé tó kún mọ́ tó pẹ́ ó tún kọ̀ntínú láti máa bàjẹ́. Àfi tí kéèsì mi bá wá tó bá tún pa ẹlòmíì bọ̀ ṣe ń pa tí ìdẹ̀ gbàdúrà kan ọmọ lọ́mọ justice fún àwọn èèyàn tó pa ọ. mo ní tí mi ò dẹ o náà mo sọ pé tí ìdẹ̀ gbàdúrà kan ọmọ lọ́mọ. ẹnìkan wá náà fẹ́ drag tó bá jẹ́ drag ló fẹ́ mi ò máa fi justice yìí lẹ̀ mi ni se justice ah, àjọ jẹ àkàrà wa ìṣẹ́jú mẹ́rin lọ́wọ́ justice làwa fi ń pa òun rẹ o. no no ayan lòun ayan lòun ah. ẹ wo gbogbo àwọn tó náà ń kàwé ẹ wo bọ́ yẹn ń roll wo gbogbo irú yẹn tó náà ń kàwé ẹ wo yẹn ń roll tó kàwé tó kàwé ẹ wá wo èmi tí wọ́n rò pé mi ò kàwé ara ń ta wọ́n ni ara ń ta wọ́n ni ẹjọ́ máa ké kú. ẹ̀yin fáǹsì mi ẹ wò ẹ jẹ́ ká máa lọ ó ṣáà ti pé báyìí ìsìn ọlọ́run ṣe o àdúrà yín ó yá fi àṣẹlé àdúrà tó ṣe onílé onílé fàṣẹlé àdúrà tó ṣe fòun tẹ̀lé ó ti pé kán àdúrà wọn lè lọ sílé ilé àṣẹ. gbogbo ẹ̀yin tẹ́ mú power tapping yìí wọ two hundred k ní agbára ọlọ́run èrè tó kọjá èrè tó ju èrè lọ ojúlówó èrè lórí àwọn ọmọ yín lọ́kùnrin lórí àwọn ọmọ yín lóbìnrin ẹni ẹlẹ́ni ò ní gbà mọ́ yín lọ́wọ́ lágbára ọlọ́run bó ṣe máa rí nìyẹn fún pé asán wípé kẹ́ ẹ gbé wọ two hundred ẹ dẹ̀ gbé wọ two hundred ẹ dẹ̀ gbé láìkì yẹn náà wọ two hundred níwọ̀nba ìṣẹ́jú àyàtà fi ṣe prógrámù yìí ní agbára ọlọ́run èdùmàrè gbogbo ẹ̀tọ́ yín lórí àwọn ọmọ yín lórí àwọn ọmọ yín lọ́kùnrin àti lóbìnrin ẹni ẹlẹ́ni ò ní jẹ́ mọ́ yín lọ́wọ́ ẹ̀yin lẹ́ máa jèrè iṣẹ́ ọwọ́ yín ní rere lágbára ọlọ́run bó ṣe máa rí nìyẹn thank you everybody thank you the supporters. Eh, Those who, sí kankan lẹ̀ báyìí kò sí kankan. Ah. kò sí kò sí ọkàn lẹ̀ tó wà lẹ̀ náà lọ oh, ṣe. ìjọ fi ní wọn kò lẹ̀ báyìí ìjọ ọpẹ́. àhámájú dọ́jọ́ alẹ́ ni ìjọ ọpẹ́ ló wà lẹ̀ ìjọ ọpẹ́ ló wà lẹ̀ báyìí. ọlá àmájú dọ́jọ́ alẹ́ ni pẹ̀lú òpòlọ. tí n bá wá lọ́la màá tètè ṣe tán. tí n bá wá lọ́la màá tètè ṣe tẹ́ bá rí mi kò sí nǹkan kan. bìkọ́ mo fẹ́ náà ọ̀bọ̀ dára tí mo bá yín sọ̀rọ̀ wọn whatsapp ẹ̀ dẹ̀ dá mi lóhùn láti jọ ọjọ́ yìí. Ah, um, onílé kí ló dé tẹ̀ ṣe máa wá sí online tó lórí ẹbí bá busy onílé kí ló tẹ̀ yóò ṣe máa wá sí online kẹ́ máa host ẹ̀. bọ́dá láti o bọ́dá láti àlejò tẹ́lẹ̀ fẹ́ ní lọ́la <laughs> àlejò tẹ́lẹ̀ fẹ́ ní lọ́la tẹ́ ẹ̀ fi fẹ́ wá yẹn ṣé kò ń ṣe ádà ádà yẹn ni. <laughs> no no àwọn ọmọ mi ń bọ̀ àwọn ọmọ mi ń bọ̀ ni. ẹ má ṣe ádà o. <laughs> no ọmọ mi ń bọ̀ ń bí by me ọmọ mi ń bọ̀ àwọn ọmọ mi ń bọ̀ ń bí. that's good my regards to them tọ́ba ti dé o. ilé ẹ̀ sọ̀rọ̀ sí kan tí mi sọ ni wọ́n kò ti dá yé mẹ́yìn tí. máa gbọ́ àkọ́bí mi ń bọ̀ nílé mi ìdẹ̀ lè ṣe nǹkan báyìí lójú ọmọ àwọn dáàdì onímọ̀ pọ̀ gbọ́ ní dájú òun kò wọ́n dájú òun gbọ́ kankan ọ̀gbọ́ pa. àwọn ọmọ àwọn ọmọ wọn mọ̀ àwọn ọmọ wọn mọ̀. mi ì lè ṣe lójú ẹ̀ mi ì yọ ṣe náà nǹkan tí mo ti ń kọ nínú ẹ̀ tí mo ti ní studio nínú ẹ̀ tí mo ní studio mi tí mo ní both home and abroad tí mo ti invest ní ayé mi bẹ́ẹ̀ mi ò jọ ṣe náà. gbogbo everybody ló ti mọ̀ yín lára nìmí gan o lọ́dọ̀ bọ̀dá làtí lè ní ni o lọ́ọ̀dọ̀ mi náà because most of àwọn èèyàn wọn kì í lọ síbòmí ọ̀dọ̀ lórí ẹbí ní gọ́tí wọn bá wá báyìí àwọn èèyàn mo wá ọmọ pé àwọn fáǹsì mi wá láti facebook eh, ni ọlá pé mo ti dàjà àti facebook làwa o àti facebook náà lèmi náà wá jọ yìí àwọn èèyàn tó ti ẹ bọjọ tí mo kọdá láti àwọn èèyàn tó ti mi lọ́rùn ẹ máa gbọ́ ẹ máa gbọ́ nítorí ẹ ló ṣe dáa kéèyàn máa ṣe hmm. dáadáa àti sídẹ́ǹtì mi lọ́jọ́ táwọn èrò dúró tì mí lọ́rùn nítorí pé wọ́n ti rí ibi tí mo ti jàre wọ́n dẹ̀ ti rí i pé wọ́n ti fowó lọ̀ mí mi ò gba owó olówó mi ò ná owó olówó wọ́n mọ̀ pé mi ò kí ń tọrọ owó mi ò dẹ̀ kí ń gbọ́ owó jìbìtì mi ò ṣe rí ìyẹlẹ ṣe rí tọ́ máa ń jókòó sí mi lọ́rùn ẹ ṣáà rí gbogbo àwọn tó ń sọ̀rọ̀ ah mo ti mọ̀ ẹ́ láti Facebook mo ti mọ̀ ẹ́ láti Facebook ẹ̀yin náà ṣiṣẹ́ débi tọ́ ṣé wèrè kan tó bá jẹ́ pé mo bá jẹ́ bí sọ̀rọ̀ àti Facebook láti two thousand and fifteen sixteen. ẹ máa gbọ́ ṣé wèrè kan tó jẹ́ pé tó jẹ́ Mohbad ló jẹ́ kó máa sọ̀rọ̀ ń báyìí tó jẹ́ Mohbad ló sọ́ di sọ̀rọ̀ sọ̀rọ̀ <laughs> èmi bàbá yín bàbá yín mo jẹ́ ẹ má rà gbàfin éèjì kan náà fi ń ṣe gan éèjì kan tó bá tún yọ éèjì mo tún ká tún fi kún ká tún wá yọ éèjì kúrò ìyẹn kọ́ náà fi ń ṣe bẹ̀ẹ́ tá a bá tún wá tún mú éèjì kún bàbá yín ni mo jẹ́ dáàdì yín. ẹ jẹ́ sọ kankan sí nǹkan tí bọ̀dà láti sọ ń sìn yẹn. <laughs> mo bẹ̀rù àgbà o àìbẹ̀rù àgbà ni ò jáyé eégún ẹlẹ́gbẹ́ mo ní mo bẹ̀rù àgbà o. mo bẹ̀rù àgbà àgbà kan wá kọ̀rẹ́ o nígbà láti yẹ. ẹ rí ẹyin wọn ò sọ ah, ẹ náà ti sí dẹ. ẹ tábò then ah, tó ń flag ni kí ló ṣẹlẹ̀ wọ́n flag ni. kí ni tẹ́lẹ̀tẹ́lẹ̀ kọ́ wọ́n flag ni. àwọn eléyìí ti ya wèrè wọ́n ti lọlẹ̀ tó flag. ẹ̀yin ẹ̀yin ò láti sí det wọn ò ríṣẹ́ tẹ́ ẹ ti ṣe rí ìyẹn ló ṣe dàbí pé èrò pé èrò pọ̀ lọ́dọ̀ mi wọn ò rí iṣẹ́ rẹ tẹ́ ẹ ti ṣe rí Mohbad tán rí tẹ́ ẹ ṣe náà lẹ́ ń ṣe yánmayànmá yìí eléyìí ṣẹ́rí lórí legal team àbí lórí private lawyer èmi ò bá ń ṣe private lawyer mọ́ bí ẹ bá ṣe ṣe ń sìn ni màá ṣe bá yín ṣe ó yẹ yín sìn èmi ò bá yín du ẹ rí i pé mi ò bá yín sọ̀rọ̀ kí ló kọ bọ̀dá oní tíátà yìí Yọ̀mí Fábíyì ṣe pé ẹlẹ́ni ti ní peace of mind ọlọ́run á jẹ́ kó yọ lọ́kùn ẹ̀ kẹ frustrate ẹ̀ débi kó máa yọ lọ́kùn ẹ̀ èmi ò bá yín ṣe private whatever mọ́ mi ò bá yín ṣe bẹ́ẹ̀ bá ṣe ṣe ni màá ṣe bá yín ṣe ń sìn ìyẹn kọ́ bẹ̀t tí nǹkan bá tẹ̀yìn yọ màá wá fún yín ní àbùkù ẹ gbọ́dọ̀ ṣe dáadáa ni o torí àwa ní ká ṣe báyìí ẹ̀yin náà wò lọ́pọlọ bẹ̀t àwa máa rí bẹ́yìn ṣe fẹ́ ṣe tẹ́jọ́ yóò bá dé court tí yóò bá dé court ẹ fẹ́ kú lọ́wọ́ mi ó gbọ́dọ̀ débẹ̀. kọfí náà dẹ̀ ń pariwo pé kí ló dé tó ń bàṣìyọ̀mí fábíyì pé kí ló dé kọfí náà ń pariwo lórí platform ẹ ó tó pariwo lórí lórí um, fídíò tó ṣe níjọwọ ni ipe kí ló tó ṣe ń bá ṣiyọmí fábí yìí kí ló dé. ẹ máa gbọ́ ẹ jẹ́ ń sọ eléyìí kí n tó máa lọ. kẹ́rí nǹkan tí ò yáwọn ẹlòmíì ni pé ẹjọ́ tí wọ́n bá rò ní corona inquest yẹn òun ló máa ná máa gbé lọ ná máa fi jọ́ọ̀jì pé ṣé ẹjọ́ yìí wọ́ọ̀tì ká gbé lọ sí court àbí kò wọ́ọ̀tì because ẹ eh, tí rí evidence mú lọ sí corona inquest látijọ́ tí wọ́n ti ń lọ gbogbo nǹkan tẹ́ ń lọ sọ́ńbẹ̀ yẹn i see i see i see without evidence àwọn tó yẹ kẹ́ ẹ gbé evidence lọ́wọ́ ẹ̀ bó jẹ́ kẹ́ ẹ fọ́ra wọn lórí ẹ̀yin náà rí fọ́ra wọn lórí kẹ́ ẹ romance wọn ẹ̀yin náà rí mọ́ romance wọn tí ó bóyá tó bá rí enough evidence níbẹ̀ yẹn bóyá wọ́n máa gbẹ́jọ́ lọ kóòtù kún ọ̀rẹ́ tó tún wá dìde ẹ tún wá rẹ tó tún wá dìde tó tún ní kò fẹ́ help wa tó ń lọ eh, one another to another ẹ wá ń bà ṣe látijọ́ negative àwọn àwọn negative eh. tọrọ ìti bẹ̀rẹ̀ kí ni iṣẹ́ wọn ẹjọ́ ẹbí kí ni kókó wọn. sista wàá ń ṣe bẹ̀yẹn lèmi ronú lọ nínú gbogbo àwọn celebrity kò ṣẹlẹ̀ tó jáde both music and, and Nollywood movie ọlọ́run. àwa ń sọ̀rọ̀ láti jọjọ́ àwa ń sọ̀rọ̀ láti jọjọ́ pé èèyàn kan kò tiẹ̀ jáde nínú celebrity èèyàn kan kò ṣe kíní àwa rí èèyàn kan ṣoṣo tó jáde ẹ wá lọ múṣù àtàmà ẹ wá ń sọ crucify him nail him crucify him ẹ máa ṣe iṣu. àwọn tí ẹ tún lò ní ìṣòro àìnà fi kàn wọn lò tó fọ. ẹ ẹ jẹ́ kí ẹ jẹ́ kí sáré sọ̀rọ̀ kan ẹ wo ẹ wo lady tọrẹ lẹ́nujọ́ mẹ́ta tó fọ ẹ kí lórúkọ ọmọ onítìátà tó gbé jáde lẹ́nujọ́ mẹ́ta yìí. ní sọlá badmus. Bisola. Bisola Badmus God bless Ayomi. Ẹ believe pé Kúnlé Afọ́dù tó gbé jáde tó tún gbowó fún un. Ẹ bí tẹ bá rí comment tẹ bá rí èpè táwọn èèyàn tó ń fún un. Ẹ ó wà lọ sọ́dọ̀ Bisola Badmus yẹn ní àná. Ilé yóò ṣe lè jẹ́ kí ilẹ̀ Yorùbá dà ilẹ̀ Yorùbá ò lè dá ah, láyé. Ẹ wọ́n lórí ẹbí ó ti pọ̀ jù kí ló dé? Ó tún wà lọ sọ́dọ̀ bí. Tí gbogbo olùbádà ní Nàìjíríà tí ilẹ̀ Haúsá dà ilẹ̀ Yorùbá ò lè dá láyé láyé. Ó ti yẹ ìpè náà kí ló ó tó wá Kúnlé Afọ́dù tó wá lọ sọ́dọ̀ ẹ̀ ní àná ó wá ń sọ fún wa ní pé òun ti sọ pé kí àwọn èèyàn má post òun síta pé àwọn èèyàn ti ṣe pé wọ́n ní. wo bí Yomi Fabiyi yóò bá continue kò kàn mí mọ́ ẹ bá lè Yomi Fabiyi lọ kò kàn mí ẹ bá lè Yomi Fabiyi talk too much kò kàn mí mọ́ hmm. kẹ́ni ẹlẹ́ni ṣe wọ̀nba tó fẹ́ ṣe tẹ́ bá jẹ́ kó rí ṣe tẹ́ bá dẹ́ jẹ́ kó rí ṣe kò kàn mí mọ́ kò kàn mí gbígbẹ́ ẹgbẹ́ ẹ dáwó fún lágbájá gan ẹ dáwó fún tẹ̀mẹ̀dò kò kàn mí mọ́ ó ti yẹ yín because mo try lò fọ́ ọdún kan ọdún kan tí mo gbá kò ti tó jẹ́ pé oríṣi àti mo jókòó sí láti tẹ máa jókòó síbẹ̀ yẹn látàrí tí ẹ try olórí ẹbí ọlọ́run. níyẹn tí ara mi ò yá báyìí ara mi ò yá báyìí ẹ tó ẹwẹ́ nu mi kí ló ló mú mi lẹ́nu rẹ̀ sí yẹ látànà mo ti sìn síyẹ̀tì náà mo mo rọ́gẹ̀dẹ̀ wá sọ̀rọ̀ láì. wọ́n bá dẹ̀ rí yín báyìí lábá máa ń rí kiri. àwọn ọmọ wa gbàdúrà kí wàhálà yẹn já sásán. kọ́lọ́wé ṣàánú tẹ́lẹ̀ máa gbàdúrà kí wàhálà já sásán ni. tábà ti ró lórí ẹbí báyìí a máa máa rìn kiri ni ó ti ẹ̀tọ́ èmi yìí ìnáma kí ni bíbi gidi dúró sí olóyè bí àti ìgbà mi kọ́ bá ti rí wọn báyìí bàbá rí ni. èrò wà lọ́rùn mi torí pé wọ́n mọ̀ àtisídẹ́ǹtì mi wọ́n mọ̀ bí mo ṣe máa ń jàjà òmìnira wọ́n mọ̀ bí mo ṣe máa ń jàjà oníjà wọ́n ti rí mi wọ́n ti rí mi tí mo ti jà rí ó jẹ́ kán tó ó jẹ́ kán fọ́ fún mi pé ah bọ̀bọ̀ yìí ti try ẹ ò gbọ́ nǹkan tó rí kan sọ láìpẹ́ yìí obìnrin yẹn ní òun ò rí mi lórí Facebook orin tóun rí pé ah bọ̀dá yìí ti dá sọ́rọ̀ yìí wọ́n torí wọ́n ti mọ ibi tèmi máa bá wọn gbédé ẹ̀yin wọn ọ̀rẹ́ rẹ ni tó sọ àtisidẹ́ẹ̀ láti accident àgàgà wèrè tó ṣẹ̀ ń sọ̀rọ̀ yẹn wèrè wèrè panelist tó ń sọ̀rọ̀ yẹn ṣerú yẹn irú yẹn ni ó tó jáde ńbo ló wà nígbà Adédoyin tó wá tó ranṣu mọ́ ti Mohbad. aláìwọ protest ló ra tó ṣe lẹ́nìkò ní pẹ̀sítọ́ lọ yẹn tó ṣe tí wọ́n lọ protest tó lọ fún ẹ ní kòrò ní kóòtù tó lọ kòrónà yẹn ó go viral gidi àwọn míì gan tó ti believe pé ọ̀rọ̀ yìí ti da ìdá wọn pé ṣé wọ́n ṣe ó lọ fà àwọn èèyàn tún ní pé sí kéèsì Mohbad yìí dẹ̀ tún lọ ó dẹ̀ tún easy àwọn èèyàn ó ń yà wọ́n lẹ́nu ni wípé à ṣé Yomi Fábíyì ló gbé kéèsì yìí dìde ni ẹ wá wo ẹni tó tó wá gbé dìde ẹ tó wá wò bẹ́ẹ̀ tó wá ń bá àṣẹ ẹ tó wá sọ̀rọ̀ sí ẹ everything kí ló dé kí ló dé kó dáná àwọn tẹ́ pè ní àwọn àwọn tíìmù bàbá kí ló ṣe sí ẹ wo máa yan ó lọ sílé Mohbad ó fi gbogbo ẹ̀wọ̀n wáyé tó ń bu ó torí kí ni on top waiting kí lẹ fẹ́ kí lẹ fẹ́ lórí justice kí lẹ fẹ́ lórí ikú Mohbad ganan because kò yé wa. ẹ fi wọn lẹ make dem dey play dey play lórúkọ wọn dey play dey play nàìjíríà tèmi mọ adúfẹ́ ṣẹwà. sa mọ́mí adúfẹ́ ẹ káàbọ̀. ẹ máa kẹ ẹ káàárọ̀ ẹ bá kà sí. ṣẹ̀ṣẹ̀ jí ni. wọ́n pe iná lápàtúmẹ̀tì wa ní gbogbo wa láti jáde àwọn oníbọ̀ wa ló fẹ́ sọ náà sílé ẹgbàá wa o. Ah! Ah. <laughs> ìtanilugba ti wà látẹ̀kan tó pé panápaná gbogbo ẹ̀. ọlọ́run ẹjọ́ ẹ tètè kú ònulẹ̀ ẹjọ́ nítorí ọlọ́run ẹ bọ́ sílẹ̀ sí ah, ti ẹ. everything ti a dúpẹ́ lọ́wọ́ ọlọ́run pé èmi ò tiẹ̀ ká kí mo kọ̀ nípa alámìyẹn kígbe má ní kí lélẹ́yìí nígbà tí mo rí kí nìyẹn ariwo yẹn àná mi. ẹ máa wo sike iná nìkan ni wọ́n ní security lè lórí kò tí ì mọ security lórí ààbò iná ni wọ́n secure yẹn o nàìjíríà èèyàn àti jóná mọ́lé. bẹ́ẹ̀ni tí máa sọ wípé gbogbo ìta ti kún èrò gbogbo èèyàn ti jáde kúrò ní complex èmi kàn bọ́ta pé kí n lọ wò kí irú àlámù burúkú wo ni mi ìdẹ̀wọ́ bọ́ àmì ìbọ̀ apartment ni. ẹ eh? apartment ni. eh, na apartment wa ni ẹ neighbor mi lọ́ọ̀kan bíi. òun ló dẹ̀ le jù. ṣé mo pé òkè òkè lẹ́nu mi gbé lọ́hùn tí mo ṣe tí mo ṣe yọjú nìyẹn bá rí tí àwọn wá evacuate wa pé yá tí mo ṣe yọjú bá rí lẹ́nìí kan tó má jáde ní ó ní you have to go now mo ní what do you mean ó <laughs> we have to go there fire ó ah Money, ní títí really ni. bí mo ṣe gbé aṣọ bá sáré mú rò ó dúró dèmí báyìí tí mo fi mú gbogbo kinní tí mo jáde nínú ilé gbogbo àwọn à ìtàlá ti wà ó látẹ̀ǹkan ní òjèlè. tó ṣàtìkù ṣé náà ṣàtìkù. Ah, wọ́n lẹ́ni yẹn. gbọ́pẹ́ wa gbàyìn wa gbọ́pẹ́ wa gbàyìn wa gbọ́pẹ́ wa gbàyìn wa gbàyìn wa lórí àdùfẹ́ gbàyìn wa lórí àdùfẹ́ gbọ́pẹ́ wa lórí àdùfẹ́ gbàyìn wa. ó bá kù díẹ̀ kan ọmọ olóore jìn sí kòtò. ó ga ẹjọ́ èwo ni nàìjíríà gbala tó lé burúkú ni vengeance yẹn o. emergency lórúkọ ẹ emergency mm. lórúkọ ẹ má pè é bẹ́ẹ̀ yẹn àdùfẹ́ emergency. ẹ má ẹ wo bí ẹ má ẹni tí ò lójú faith anonymous kò lójú kò ní mú kò lè kò ní kò ní kankan ẹ jẹ́ ká kúrò lórí ẹ. ẹ bá ń bárù wọn jà irú wọn máa ń sá sínú tó bá yẹ pé kò ń ṣe ni òkùnkùn ni kò yẹ kó lo faith profile ṣé yóò lọ jẹ vengeance ẹni òkùnkùn ni nítorí ẹ̀ ló ṣe wà ní fake profile ẹ rí bóyá máa ń pariwo ní bí ẹni tó ní gẹ̀rẹ́ bẹ́ẹ̀ ti gé ẹkùn ẹ̀ lọ́wọ́ ti gé kó lọ gbogbo tó à ń jẹ́ òjò lómi tó kó ẹja. ẹ ti gẹ́ ẹ̀ tiẹ̀ ẹ rí i pé èmi ni mo wà bítà fún torí pé mo blọọkù ẹ kò ráyè wo show mi comfortably. nǹkan tó palẹ́kún nìyẹn. ẹ nà ó ń sunkún ọ̀dọ̀ mi ló ti bẹ̀rẹ̀ náà. mo wà ọ̀dọ̀ mi ló ti join ní justice ìfọwọ́ bá jìnnà. mo wá ní orúkọ mi orúkọ gbogbo wa mẹ́kí orí platform yìí ló ti bẹ̀rẹ̀ ilé ayé ẹ̀ lábá to fóònù ẹ̀ lábá tó lábá charge fóònù ẹ̀ lábá ṣe gbogbo ẹ̀ lábá ra data la ṣe gbogbo ẹ̀ fún ibí ni. olórí burúkú ọmọ àlè eléyìí ṣámúgà eléyìí ṣámúgà. ṣe ṣe wàá mọ̀ bóyá eléyìí ṣámúgà bí ẹ mọ̀ bóyá eléyìí <laughs> ewu yẹn wà lẹ́nu wọn. ìtòlẹ́ irú yẹn máa bá jà tí bá bu mi ò lè mẹni tí mò ń bú bàkọ́ máa wé ìṣègùn mi ni ẹ jẹ́ ká ra. bẹ́ẹ̀ tó bá bí ìyá láyà ẹ̀dá tó bí pọ̀ ní máa pọ̀pọ̀ bàbá lákù bàbá àti ìyá tó bí ìyá ẹ̀ kó ń gbójú síta bẹ́ẹ̀ mi ṣe gbé síta yìí tó bá tọ́kùn ètò tọ́ tó tó gbangba sùn lọ́yẹ. aa eskele bètí èlèlè àgbà kò tí máa máa mú sọ́wọ́ ni mo ní ọkùnrin tó sọ̀rọ̀ bíi tiẹ̀ yìí mo jẹ́rìí ni mo ní ọkùnrin tó sọ̀rọ̀. èyí ọkọ tìjà fúlàní ẹ má dà ló ọ̀nà yín jìn sí ìlú yẹn pátápátá ẹ jọ ẹ jọ. ṣé kí wọ́n bá mi fún jẹ ah. ẹ̀yẹ bí mi ẹ ṣe ń jàre wèrè mo ti àlọ́bínú kọ́lẹ́jì náà mo ní bó ṣe wà yìí mo ní mo ní lẹ́mí yìí. ẹ báwo lẹ́yìn ọ̀rọ̀ náà dùn ó fẹ́ ké ọ̀rọ̀ náà dùn ó fẹ́ ké mo ní mi ò fẹ́ rí ẹ lórí pláfọ́ọ̀mù mi ọ̀rọ̀ náà dùn mo ní mi ìfẹ́ rí ẹ lórí pláfọ́ọ̀mù you are not the caliber ẹni tó lè wá sórí pláfọ́ọ̀mù mi oh you are not caliber you don't worth it tí ó kàn máa pariwo bí ẹlẹ́ bí pariwo bí Nokia bí Nokia thirty three ten. fọ̀rọ̀ ìwé rẹ̀. ọmọ adúlọ́ bí ọ máa pariwo bó ṣe ń pariwo ló máa fa brave bí Nokia thirty three ten. <laughs> irú yẹn ni màá fún ni ẹ wo ẹ jọ Latifa ń bọ̀ lọ́la ẹ lọ wá nǹkan tó máa ṣe ẹ lọ ẹ lọ jókòó sílé ẹ má bà ẹ má sọ̀rọ̀ bọ̀bọ̀ ìmọ̀ọ́sẹ́. Ah. ẹ gbọ́ Latifa ń bọ̀ lọ́la ẹ lọ bá tẹ́kẹ̀ ọmọ mi o. Ah, gbogbo nìkan kọ́ gbogbo ń digun bọ̀ abá mi àfẹ́rí ah, eh. yín ta lọ́la o àmì ìwà àtà mo ti dágbére tẹ́lẹ̀ kẹtù. Mr. Mide tó wà ní ọ̀pọ̀ ọ̀dọ̀ àti um, mọ́mí àdùsẹ́ yìí wọ́n fẹ́ sọ̀rọ̀ ẹ jẹ́ kán sọ̀rọ̀. mò ń kí bọ̀dá mi mò ń kí bọ̀dá mi ìwọ̀dà láti nì ẹ kú lé sà. Mide kí gbogbo lé o bọ́ọ̀sì mo wọ́ọ́rọ̀ ìsà àdúpẹ́ sà ẹ sà mi ò tí ì sọ̀rọ̀ báyìí mo yìí ṣe nǹkan màá sọ̀rọ̀ nsìn. àbí tí ń lọ èmi wá ti ń lọ ah, bóyá mo bá tó. Ah, nǹkan tí mo fẹ́ contribute sir nǹkan tí mo fẹ́ contribute ni ah, wípé ní next um, kí ló ń pe kí ni kóòtù wọn corona inquest àbí mhm. pé the next one yẹn maybe we should we should just um, talk on how to gather bí tá ti meet abi bá ṣe lè pàdé ah, ń bẹ̀ because èmi èmi kó àwọn èèyàn bọ̀. ẹ máa gbọ́ bọ́dà yomi máa fún wa ní update. ok. so bọ́dà yomi máa because nígbà tí mo sọ̀rọ̀ níjẹta nígbà tí mo sọ̀rọ̀ nípa àwọn ọmọ Èkìtì tó ń ṣe bíi pé kò kàn wọ́n so àwọn kan ti sọ pé àwọn fẹ́ẹ́ pé kájọ lọ́jọ́ yẹn pé àwọn fẹ́ join me up. wọ́n ti sọ̀rọ̀ sókè wọ́n àwọn kan ti àwọn kan ti ń sọ̀rọ̀ sókè. àwọn ọmọ èkìtì ti bínú tán ẹ má wọrí onílé onílé ti bọ́lẹ̀ ni wọn bá sọ bẹ́ẹ̀ ṣe máa pàdé bọ́tù eh, ẹ má wọrí. kónílé jẹ́ ká bọ́ báyìí máa pàdé o. ẹ má wọrí onílé máa sọ bẹ́ẹ̀ ṣe máa tó bá dọ̀la bọ̀ tó dà ń pé lórí ẹbí òwò lọ́la bóyá tó bá dọ̀jọ́ sunday ṣe ti gbọ́ ẹgbẹ́ má wọrí ẹ jáde tẹ ẹ jáde tọ́ bẹ́ẹ̀ yẹn yan mi èkìtì ẹ jọ ẹ jáde tọ́ ẹ má gbà. àmọ́ nǹkan tí mò ń sọ fún wọn náà nìyẹn o Ah, nígbà tó bá rí black card tán rí tán rí black card tán rí ranek táwọn ọmọ èkìtì kọ tán kọ tán lẹ́kìtì ń bẹ̀ wọ́n á mọ̀ pé kankan ń ṣẹlẹ̀. mo nígbà tó bá rí black card tán rí t-shirt pé tán kọ èkìtì sí wọ́n á mọ̀ pé ó ti ń di ọ̀rọ̀ ìlú wọ́n á mọ̀ pé ó ń di ọ̀rọ̀ ìlú. all right ẹ ṣé god brother thank you very much adúfẹ́. bàrà láti kẹ́ tó lọ o fẹ́sàn kankan ẹ jọ. ó yá ó yá jẹ́ kí ó yá ọ̀dọ̀ adúfẹ́ ló máa. ṣeré ipò tọ́lọ́run fi yín sí ipò lórí tí tọ́lọ́run fi yín sí ọlọ́run ní jáyín bọ́. ṣeré before on the thirty tó fẹ́ lọ corona. àmì